wọ́n á ní ìdí ẹ̀ ò wọ̀ kì í ṣe pé òun gan fúnra ẹ̀ wọ̀ ṣòkòtò ló wọ̀ ìdí ò wọ̀ inú á sì máa bí ṣòkòtò á máa ju òkòlù wọn tán bá pè bẹ́ẹ̀ n tó ń bi nínú ni wípé wọ́n ń bú ìyá òun wọ́n sì ń pè òun lórúkọ níjọ́ kan ṣòkòtò wá délé ó sọ fún ìyá ẹ̀ pé. E màmá gbogbo ìgbà lòun jà ń ta bàbá mi ń kọ́ bàbá mi ń kọ́ gbogbo ìgbà ní ṣòkòtò máa ń béèrè bàbá ẹ̀ lọ́wọ́ ìyá ẹ̀ ṣé tí bàbá òun bá wà ní ajáfóhun àbọ̀ràn yóò tẹ̀ ní di báyìí ọ̀ràn yìí bàbá òun á raṣọ fóhun kò ní jẹ́ pé ìwọ ìyá òun nìkan ló ń ṣe gbogbo wàhálà yìí o ò lè jáde síta kó wá jà fóun nítorí wípé ìhòhò ni ìwọ ìyá wà gbogbo ìró ẹ ló ti fi rán aṣọ fún mi ṣòkòtò a sì máa jà níta inú a máa bí wípé ìyá òun wà ń hòhò nínú ilé ó ti fi gbogbo ìró àti bùbá ó ti fi ránṣọ fóun ìyá wà ń hòhò bàbá mi ń kọ́ bàbá mi ń kọ́ mo fẹ́ rí bàbá mi ìjọ tí ṣòkòtò padà sílé tó lọ sọ fún ìyá ẹ̀ pé òun fẹ́ rí bàbá omijé ìyá bẹ̀rẹ̀ sí ní sunkún ṣòkòtò yarí kanlẹ̀ pé àfi tóun bá rí bàbá òun àfi tóun bá rí bàbá òun àfi tóun bá rí bàbá òun ipe tóun ò bá rí bàbá òun òun ò ní kúrò ní inú ilé yìí ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí mò ń bọ̀ o ó mà gan tí ọjọ́ tá à ń wí yìí o tí kìí ṣe kékeré o ní ìyá ṣòkòtò ó ní wò ọmọ mi àwọn ará àdúgbò ń pè ẹ́ ní ṣòkòtò ló wọ́ ìdí òwọ́ gbogbo ìgbà ló wá ń fẹjọ́ sùn mí bí gbogbo ìgbà ló ń jà ń ta kì í ṣe bí ẹ kì í ṣe bí ẹ kì í ṣe bí ẹ ṣọra àwọn tó ń pè ẹ́ ń ṣòkòtò ló wọ́ ìdí òwọ́ yẹn ẹ̀bi àwọn baba ńlá baba wọn ni ẹ̀bi àwọn bàbá wọn ni ó ní tí n bá ní kó lọ béèrè lọ́wọ́ baálẹ̀ abúlé wa kó sọ ìtàn yìí fún ẹ á sọ fún ẹ ibi tí bàbá ẹ wà ṣùgbọ́n kò ní sọ òótọ́ ọbẹ̀ ìwọ ọmọ mi tí àwọn ará abúlé ń pè ní ṣòkòtò lówó ìdí òwò kì í ṣe pé bàbá ẹ ò lówó kì í ṣe pé bàbá ẹ ò láṣọ kì í ṣe wípé bàbá ẹ kì í ṣe wípé kò lọ́lá ohun tí bàbá ẹ bá fẹ́ jẹ ló máa jẹ ohun tó bá fẹ́ mu ló máa mu ó ní bàbá ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bàbá ẹ lè bọ́ wọn látòórọ̀ di alẹ́ látòní dọ̀la láti ọdún yìí di ọdún tó ń bọ̀ láì pa lára ìwọ ọmọ mi ṣòkòtò tí wọ́n ń pè ní ṣòkòtò ló wọ́ ìdí òwọ́ kò ń ṣe ó kọ tí bàbá ẹ fún ẹ nìyẹn kì í ṣe orúkọ tí bàbá yẹn fún ẹ nìyẹn ó ní wo gbogbo àwọn ará abúlé ó ní ibì kan náà gbogbo wọn sùn tí wọ́n kọrí sí tí wọ́n họrùn ọmọ farabalẹ̀ díẹ̀ o nígbò ìyá ó tún dìde ó ní bàbá mi ń kọ́ ìyá ẹ̀ pé ó ní lọ́jọ́ ọjọ́ kan àbímọ tuntun o à ń jó à ń yọ̀ o pé àbímọ tuntun àwọn àgbààgbà tó ń bẹ nígbà ni o wọ́n ń jó wọ́n ń yọ̀ o pé àbímọ tuntun ṣùgbọ́n àwọn àgbààgbà tó ń bẹ níbẹ̀ yẹn o wọ́n ṣe wọn tí wọ́n lè ṣe wọ́n lọ wípé àbímọ tuntun o à ń jó à ń yọ̀ pé a bímọ tuntun àwọn àgbààgbà tó ń bẹ nígbà yẹn wọ́n jẹ wọn tí wọ́n lè jẹ wọ́n sá lọ ṣòkòtò pé màmá orin tẹ́ ń kọ òye mi kì í ṣe orin mo fẹ́ gbọ́ lásìkò yìí bàbá mi ń kọ́ tí ẹ̀ bá fi bàbá mi hàn mí màá gbé òkúta mo ń padà lọ sábúlé baálé abúlé wa ni máa fi òkò fọ́ gbogbo ilé ẹ̀ ìyá ẹ̀ pé ilé tọ́ngànran ni baálé ń gbé o ò gbọ́dọ̀ jòkó tó o bá débẹ̀ bàbá mi ń kọ́ bàbá mi ń kọ́ bàbá mi ń kọ́ ni ìyá ẹ̀ pé wò ó. wo kọ̀ǹga tó wà láàrin abúlé ibi tí bàbá ẹ wà nìyẹn ibi tí bàbá ẹ wà nìyẹn ìyá ṣòkòtò pẹ̀lú ẹkún ló fi sọ fún ṣòkòtò wípé bàbá ẹ ó wà nù kọ̀ǹga tó wà ní àárín abúlé má bínú mò ń bọ̀ o mò ń bọ̀ o mò ń bọ̀ o. pẹ̀lú ẹkún ló fi sọ fún ṣòkòtò wípé bàbá ẹ̀ ó wà nù kọ̀ǹga tó wà ní àárín abúlé nígbà tí ìyá ṣòkòtò sọ ọ̀rọ̀ yìí tán ó sì rẹ́rìn músẹ́ ṣòkòtò ó wá ń yà lẹ́nu wípé ohun tó ń pa òun lẹ́kún tí ìyá òun kọ́kọ́ fi ẹkún sọ ló wá di pé ó rẹ́rìn músẹ́ lẹ́yìn tó sọ ọ̀rọ̀ ìjálẹ̀ ṣòkòtò wá farabalẹ̀ ó fẹ́ gbọ́ ọ̀rọ̀ sí lẹ́nu ìyá ẹ̀ ṣé mo pé lọ́jọ́ ọjọ́ kan àbímọ tuntun o à ń jó à ń yọ̀ o pé àbímọ tuntun àwọn àgbààgbà tó ń bẹ nígbà yẹn o wọ́n ṣe wọn tí wọ́n lè ṣe wọ́n lọ àwọn àgbààgbà tó dé lẹ́yìn yẹn o wọ́n wá jẹ wọn tí wọ́n lè jẹ wọ́n sá lọ ṣòkòtò pa ìyá ṣòkòtò pé o. Oh bàbá ẹ olówó ọlọ́lá ni bí ṣòkòtò ṣe dìde nìyẹn o ó ní òun lọ sí ibi kànga tó wà láàrin abúlé nígbà tó dé ibi kànga yẹn ìbálẹ̀ abúlé wa ó ti fi àwọn èèyàn síbẹ̀ pé kí wọ́n máa ṣọ́ kànga wọ́n yẹ kí ṣòkòtò mọ́lẹ̀ nìyẹn o wọ́n jù sí galo sínú túbú inú túbú ni ṣòkòtò wà lọ̀rọ̀ bá di rántó ló dariwo baálẹ̀ káàbùkù gan pàápàá lórí ọ̀rọ̀ yìí kò pẹ́ ẹ̀ wọ́n ju ṣòkòtò sílẹ̀ ṣòkòtò tún padà lọ́lé ó ní ìyá mi ó ní mi ò ní kúrò ń di kànga yẹn ìdí kànga ni mo máa máa sùn ní gbogbo ìgbà àfi tí bàbá mi bá jáde o àbímọ tuntun o àmọ́ bímọ tuntun à ń jó à ń yọ̀ o pé àbímọ tuntun àwọn àgbààgbà tó ń bẹ ní gbàá ni wọ́n ṣe wọn tí wọ́n lè ṣe wọ́n lọ àwọn àgbààgbà tó tún ń bẹ ní ìgbà kan wọ́n jẹ wọn tí wọ́n lè jẹ wọ́n sá lọ àwọn àgbààgbà kan wá wà wọn ò mọ bí wọ́n ṣe lè di ọ̀rọ̀ mú ọ̀kun kì í wó ruru ká wàá ruru. ọmọdé mẹ́ta ń ṣeré eré ohun èrè ayò ọmọdé mẹ́ta ń ṣeré eré ohun èrè ayò ọ̀kan pòun ogàn pẹ́ eré o eré ayò ọ̀kan pòun o tàrun eré o eré ayò ọ̀kan pòun o wẹ̀kùn eré o eré ayò ọ̀wẹ̀kùn ọ̀wẹ̀kùn ọ̀wẹ̀kùn eré o eré ayò ọ̀tàrun ọ̀tàrun ọ̀tàrun eré o eré ayò ọ̀gànpẹ́ ọ̀gànpẹ́ ọ̀gànpẹ́ eré o. El ayo.